محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد الله السلام عليكم ورحمة الله وبركاته Adúgbò ẹgbẹ́ lọ, ìṣègbè òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ kí á ti gẹ̀ fún. Ọlọ́run bá ní kí ọlá. Ṣé kí á ti gẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará rẹ̀ tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n bá ló gbà ó kárí gbogbo mùsùlùmí àgbàmọ̀ ayé bàtà ṣàlá tẹ̀síwájú tafsir Suratul A'raf tí a ń bá bọ̀ súra ẹlẹ́ẹ̀kejì Suratul A'raf báyà 160 tí a mọ̀ sí ogún mẹ́jọ tí í ṣe ọgọ́jọ ìdádélá ṣáàlọ́ tààlà lónìí أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم آية وأبدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقطعناهم اثنتي عشرة أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها وكلوا منها حيث شئتم وقولوا حقة وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجسا من السماء بما كانوا يظلمون واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعاً ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون ọpẹ́ ni fún Ọlọ́run àyà ìkọkànlélí ọgọ́jọ one sixty one Ọlọ́run wa ìkí ìlànà mọ̀síkónà àbí ìlẹ̀kọ́ ìlà ṣèrántí ilẹ̀ òjíṣẹ́ sì rán àwọn èèyàn létí nígbà tí a sọ fún àwọn bàbá Israel wípé ó sùkúnú àbí ìrìkọ̀rì yàtọ̀ ẹ máa gbé inú ìlú yìí wákùlù mìíràn ẹ máa jẹ níbẹ̀ ayé ṣe ìtò gbogbo ìdẹ́bàfẹ́ ní kẹ́ẹ̀jẹ̀ sí wàkúùlù hìtọ̀tún kẹ́sì sọ gbólóhùn hìtọ̀ nígbà tẹ́ bá fẹ́ wọgbẹ̀ wàkúùlù lè bá a bà ẹ wo ẹnu ọ̀nà ìlú náà sùjàdánù tó forí balẹ̀ náà fèrè lákòó ọ̀tọ̀ yáàbù bá ṣe bẹ́ẹ̀ á àforíjì ọ̀tọ̀ yáàbù àwọn ẹ̀ṣẹ̀ yín fún yín. sanazidu lè mọ̀ sí ní ọlọ́ni àṣà nìkan fún àwọn èèyàn rẹ̀. Báyà yìí, òun náà ni ọlọ́run ọlá sọ fún wa tẹ́lẹ̀ nínú sọ́ọ̀tù Bákọ́ọ̀. Nígbà tí ọlọ́run ọba ń sọ yí pé وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين. nínú sọ́ọ̀tù bàkọ́ sọ́ọ̀rẹ́ ọlọ́lẹ́wà ìkórìnà níbi ọlọ́run sọ sọ pé ọlọ́run bá ń parí ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ pé ìkórìnà nígbà tí a sọ pé ó dùkúlù ẹwọ ààrin ìkọ́ ìyàtọ̀ ẹwọ lóòlù yìí nínú ayé àti sọ́tọ̀ àárọ̀ ọlọ́run sọ fún àmì sọ fáwọn àmì nípa wọn wà ní kíìlà nígbà tí a sọ gbogbo tí làbùn fún wọn ṣùgbọ́n láyà ti sọ́rọ́ ti bá kọ́rọ̀ ọlọ́run ọba ní wà ìkúnlẹ̀ òfúlù láàbì ìfọ̀yọ̀ kẹ́nìkan máa rò gbogbo yáyà kò náà lè ṣe kí ni ó takura wọn tí inú sọ́ọ̀tù akọ̀rọ̀ ẹ̀rí pé ọlọ́run bá wọn bá ní ìsọ̀hìn àwọn bá ní ìsọ̀hìn ọlọ́run bá wọn sọ̀rọ̀

ẹni kan náà sọ fún mọ̀tà àsìnáàkùn àgbèyí dìde wàkọ̀láàdìnà àríkù aṣíjìdìyẹ ẹgbà tó wá débi ìsàlórí wa ìkúrí náà tó fúlù nígbà tá a sọ pé ẹ wọ̀ ọ́ yẹ dàrẹ́ sí ìjọ náà bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n nínú ti sọ́ọ̀tù àárọ̀ fún yìí ọlọ́run àìkí ìlànà nígbà tá a sọ fún wọn ọlọ́run lóyìn rẹ̀ fún kéde fáwọn àmì ẹnì kan máa lọ ní fún sọ pé the same story na you see us in Quran rárá o ó máa lọ wá ìyàtọ̀ tí ó sí àkọ́kọ́ ọlọ́run bá wọn bá ní ìsọ̀rọ̀ yìí sọ̀rọ̀ olóògbé sọ pé ìdíkùnà òfúrú aṣọ pé ẹ wọ́ níbi ọlọ́run fún wa ní ìròyìn pẹ̀kí ìlànà àwùjọ àtàṣọ fún wọn wípé wọ̀kúlù ha kọ́ríyà kọrịa wọ inú ìlú yìí ẹwọ inú yìí ẹ̀rọ ni ní òsùkúnù ẹ bẹ̀kẹ́ lọ máa gbé bẹ́ẹ̀ ọlọ́wà ni wákùlù ìhà ṣe ìtumọ̀ ọgbọ̀dà níláwọ̀ ẹ máa jẹ sí gbogbo ibi tó àmọ́ kẹ́kọ̀ọ́ wọlé ẹ sọ pé kí tọ̀tún lórí òkè sọ nìyẹn àwọn àfáà ní bí ètò ẹ̀ pọ̀ ìtumọ̀ rẹ̀ náà ni foríjì ọlọ́ ìpèrè foríjì ọlọ́ ẹ̀rí rẹ̀ ó náà ni ọ̀rọ̀ tí ọlọ́run wá lẹ́yìn pé láàbù fèrè látọ́ ń kọ̀tọ̀ yàtọ̀ á forí àwọn ẹ̀ṣẹ̀ méjì yìí sọ̀híkọ́ lórí ìtumọ̀ rẹ̀ náà ni foríjì wọn ọlọ́run wàkúnlá híkọ́ ọlọ́run wà kúrò ní báàbà sí ìjàdá tẹ bá bẹ́ wọ ilé ìlú tẹ bá dẹ́ ẹnu ọ̀nà ìlú ìlú yẹ o ẹ wọ bẹ̀yẹ tí ó forí balẹ̀ fọlọ́run tẹ bá lè ṣe bẹ́ẹ̀ náà fèrè lẹ́kùn ọ̀yà àṣà foríjì àwọn ẹ̀ṣẹ̀ yìí kí lọ́lọ́wọ́ á sọ nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ ọlọ́ni sànàzí ìlú alimọ̀síní ọlọ́ni a ń bọ̀ wá ṣe àlékún dáadáa nàzíìlù à ń ṣàlékún tí mo kàn sọ́lẹ̀ kẹjọ ẹni pé àlékún dáadáa alimọ̀síní fún àwọn olùṣèlérí àwọn olùṣe dáadáa ọlọ́run tó sì ló ṣàlékún dáadáa fún ìyẹn ni àṣẹ tọ́lọ́run bá pa wọn. ṣùgbọ́n kí lọ́wọ́ ni wọ́n ṣe bàbá dára ẹ̀dínlẹ̀ lọ́la mú فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون alẹ́bí ilẹ̀ bọ́ọ̀lù amúhún lè yìnbó nínú àbálẹ́ ìsọ̀rìlì àwọn tí wọ́n ṣàpò sí fẹ́mi ara wọn bẹ̀ àwọn tí wọ́n ṣe kìfìrí bá dáadáa lẹ́bí ilẹ̀ bọ́ọ̀lù amúhún lè kọ́ọ́lá ọ̀gá ìkìlọ̀ lẹ́bí kí ìdàláwò kí ọlọ́run tí wọ́n sọ tí wọ́n wọ̀ bẹ̀ kí ọ̀tún ọlọ́run wọ́n yí ọ̀rọ̀ yẹn padà sí ọ̀rọ̀ míì ọ̀rọ̀ míì ni wọ́n lọ sọ nínú sáyé Bukhari bàbá nàbí sàlàyé rẹ̀ ọ̀rọ̀ yìí fún wa ànábì ní kàkà kí wọ́n forí balẹ̀ wọ̀ ní ẹ̀ wọ́n jókòó wọ́n fìdí wọ́ wọ́n wá lọ sọ wípé ọkà nínú èkó rẹ̀ ọkà nínú kíni nínú èkó sẹ́kù bàbá mú ọkà ó máa nílò lókè bẹ́ẹ̀ bá lu ọkà ó máa ń jáde ó máa kí fún ẹ̀wà tẹ́ ìbá tiẹ̀ ẹ̀yàn mú pé ẹ̀wà tẹ́ bá la fùlùfúlù ẹ̀wà wà lẹ̀ ẹ̀wà ní gbọ́n jáde kí dẹ́ máa sọ pé ẹ̀wà nínú fùlùfúlù rẹ̀. ó ní ọ̀kan nínú àwọn sálà máa fà fi ṣàlàyé pé ní tí wọ́n yí ọ̀rọ̀ yẹn padà sí ni híhún tọ́tù ọlọ́run àwọn ní hero bottle lọ́nà hóńkù so àlàmà kí ló sì pè ní hito lédè lágbára òun náà ní ọkà irú ọkà wo ní alùkọ́mọ̀ṣù sáńgbé ní alikama ẹgbẹ́ lọ́yà ìkámọ̀ àkísẹ̀ ìjọba ẹgbẹ́ lọ́yà ìkámọ̀ tó mẹ́kù alùkọ́mọ̀ṣù kọ́mọ̀ṣù alùkọ́mọ̀ṣù alùkámọ̀ òun náà ni wheat òun náà nù èpè ló máa wà tí ó ti jáde tí wọ́n ti wá yọ jáde mẹ́ kàkà kí wọ́n wá sọ yí pé hítọ̀ wọ́n lọ fi hún un hírú pọ̀ wọ́n lọ yí ọ̀rọ̀ ìpadà oríkì wa ó di kiri ó di ọkà kí lọ́wọ́ wá sọ náà. فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون àwọn tí ó ṣàbòsí ọlọ́run ní فأرسلنا عليهم àwa sọ kalẹ̀ ní wọn lórí ríjìsàn ìyà òun náà ni àjàkálẹ̀ àrùn ánàbí sọ̀rọ̀ láàrin wàsán sọ fún agbẹ́ta bá pé àjàkálẹ̀ àrùn ọlọ́run sọ kalẹ̀ láti jẹ àwọn kan ní àwọn àbáwí ìsọ̀lẹ̀ torí náà nígbà tí yín tẹ bá rí kó ṣẹlẹ̀ ní òjú rẹ kọ́wọ́ ní ilẹ̀ lọ ẹni tí bá sì ń bẹ́ẹ̀ kó wọ́n ṣe kí ni kó wọ́n jáde pírísìpù wo làlọ́ lè kọ́ ẹ̀ ẹ̀ kọ́ra ní rí pé tí àjàkálẹ̀ àrùn bá ṣẹlẹ̀ lóde òní ìlú ìlú kan irú ẹ̀bólà tí wọ́n sọ yìí láti nàìjíríà fẹ́ gba democratic republic of congo gba fúrẹ́mì màtíjò ní ẹgbẹ́wọ̀n èèyàn pariwo pé ẹ̀bólà wá ń lu wọn kò yẹ kí wọ́n wá síbí ọ̀pọ̀ yẹ kí wọ́n dúró sí kristu àlejò ni wọ́n pariwo nàìjíríà láwọn mójútó àwọn tẹ́sítì àwọn oríṣiríṣi nǹkan àjàkálẹ̀ àrùn bá kó lù kan àná nílé ìpọ̀lọ̀ sákòó bẹ́ẹ̀ èèyàn ò dùn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó wà ń ta tẹ́lẹ̀ náà wọ́n bẹ̀ lọ lọ́nà tó lẹ́yìn títí tí wọ́n fi lójú tó sọ̀rọ̀ èjì sí nínú sàmà asọ̀kalẹ̀ láti sàmà lé wọn lórí bẹ́ẹ̀ pápọ̀lọpọ̀ àjàkálẹ̀ àrùn náà yẹn lọ́bi tó ti wá wọ́n ṣáájú àmúgbà mú kí ló ń fa ilé kí ló ń fa tọ̀ ọ́n. ìmọ̀ ìpanu yasukun torí pé nínú ti sọ́ọ̀tù lákọ̀rọ̀ ìmọ̀ ìpanu yasukun nínú ti sọ́ọ̀tù làárọ̀ ọlọ́run ní ìmọ̀ káàánú yáàbù lè gbóòrùn torí pé wọ́n ṣe kéde wọ́n ṣàbùsì wọ́n yà bá ṣe ọlọ́ ẹ̀kọ́ wo la rí pọ́ńbẹ́ ọ̀kan gbòógì nínú ẹ̀kọ́ tá a kọ́ nù ráyà yìí wípé bọ́lá bá ṣe ní bá sọ nǹkan bá ṣe ní bá pè kò ní ká pè a sì gbìyànjú láti kọ́ bí wọ́n ṣe ń pè bọ́lọ̀ ṣe ní àpè dandan ká mọ̀ fi tiwa kó ọlọ́run kan sọ pé hip-hop àwọn ní hip-hop ìwé ìràwọ̀ tá a máa ń ṣe aftab ìrántí ọlọ́run là ń gbé lásìkò yìí ọlọ́run lá ìlànà ìrọ̀rọ̀ àwọn yóò sọ wọ́n sọ ti pẹ̀lú ìlà ìlànà ìlà àgbà ìlànà ṣé là ìlànà ni ń ṣe fún ìtàn wà mẹ́ láìláhà ìlàlọ́ àwọn ìlànà ìlà àgbà kí ló ní wọ́n ti dé. tẹ́ bá wọ́n ti ayé ayé yìí ń jìnà sí gbogbo ayé olórin kan kọ nígbà kan aláha aláhi aláhu aláha ìsọkúsọ náà ó yẹ kí èèyàn fọ́ rẹ́kọ̀dù náà àbí kò fọ́ détí sọ́lọ̀ ń gbé yálà á sọ́lọ̀ ń ẹ Allah lọ́lọ́ yá Allah ẹ ẹ ṣọ́ra ẹ bá àwọn nǹkan táwọn bàbá ìsọ yìí ṣe ni ọ̀tọ̀ ní tọ́lọ̀ ó yẹ tọ́ ọ̀tọ̀ ní báwọn yóò yìí sí ẹ aláàbù àìláyìlá aláàbù wú ìyẹn tó náà ń lò ó ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ láwọn ti ní bá pè é àtàwọn oríṣiríṣiríṣiríṣi táwọn èèyàn fi kú. ẹlòmíì tó máa ń pa kùrán torí ó fẹ́ dùn ó ibi tí ò sí náà dùn yóò fi sí. bísímìláàyè láàyè sí náà dùn ó ló wà bẹ́ẹ̀ tó kù tó báyìí. àyò àwọn ọ̀la tó wà bẹ́ẹ̀. àrùn mi láàá ṣé má dùn mí ṣé má fà bẹ́ẹ̀ mọ́ irú má dùn ló wà bẹ́ẹ̀. ìtọ́bẹ̀ yìí má dùn tọ́bẹ̀ yìí. bóyá bisimilahi náà gbèsè náà àti irú àwọn ọkùnrin tó pọ̀ báyìí tí mi ní wulẹ̀ ṣe náà mo wá tó yẹ káàtì. àrùn sùn ní ìlà mo rò ṣé ó wà bẹ̀ àrùrù ṣé mo rò tí wọ́n fi dàgbò ìlú sí ṣé ló mú wà bẹ̀ gómìnà ẹ́ fáwẹ́lì àyìnrán ń pè ló wà bẹ̀ ìfàkà àrùdẹ tó dàbí fáwẹ́lì gan kọ́nsíyẹ́ntì àyìnrán ń pè òní tó wà bẹ̀ àwọn lọ́pọ̀ ní àrán ń pè tẹ́lẹ̀ ní àwọn pè ní nasa sand àrídù kò sí nasa sand níbẹ̀ kò sí rírán kò sí mẹ́ ìṣà àwọn ẹgbẹ́ mọ́mọ́ fi sí ìwò orí báyìí ní òfin ṣe àyí fi kún ọ̀rọ̀ lọ ẹ̀kọ́ kan bá a gbọ́dọ̀ kọ́ nínú ayàyàyè lọ́rọ̀ ní ìtọ̀ lọ́kọ̀ yí padà lọ́sọ̀kan ní ìlú ẹ̀sìn kọ̀ọ̀kan ìdí ni ẹ̀ta gbọ́dọ̀ ṣọ́ra wa ọlọ́run ṣàánú wa. nínú rẹ̀ tá a lè fi kún náà tó jọrú ẹ̀ ẹ̀ka yàtọ̀ wa tí wọ́n tó àmì àwọn àtọ́lọ́ ti sọ lẹ́kùnrin rẹ̀ ṣùgbọ́n jọrú ẹ̀ náà. ó ní táwọn pé bákà tọ́lọ̀ sọ ní ìran ní àkátà lọ́rin ìyá ọlọ́run dákọ̀ àkátà lọ́rin ní ìran láwọn alábẹ́tẹ̀ ìwúdà ìlànà ìlú pákátà bá àdúrà bẹ̀rẹ̀ ó sọ pákátà bọ̀ ní jáde yìí tàbí ẹ̀rọ fa ilé ìṣàyẹ̀wò náà àlẹ́ ìsàlọ́ ilé ìṣàlá ilé ìṣàlọ́ àwọn kan wọn náà ẹ́ gbígbà ń sọ pé kèdáhùn náà lè gbogbo wàhálà tó ń ṣe kèdáhùn láwọn yẹn ní àìkẹ́ ìdáhùn kèdáhùn náà lọ́dọ̀ rẹ̀ wọ́n àwọn kan báwọn yẹn ó súnmọ́ lé ìpínlẹ̀ báyà tó sọ dàìrẹ́tì wà ní sọ́tù làánà ọmọ ọlọ́run káwọn yìí padà tó ká gbìyànjú láti kọ bí wọ́n ṣe kà á gbogbo màríkà sí tí ó ń káyé àti àdàbí àwọn bàbá tá a rí tí wọ́n kọ́ àwọn èèyàn náà ìkà sí ìgbé ṣe kàbùkà tẹ́yìn ká ìrìnmọ́ka àbí ìsìnkú bá bàbá dámọ̀ láyé òdìrí tó máa ń ka kùrá yìí wá àbábà wọn lè láyé olùkọ́ tí wọ́n bá kúrá àwọn tí wọ́n kọ́ direct àwọn èèyàn ní lọ fún gbogbo àárín àárín wo ìrànmú pè wọ́n lọ fi ìrànmú sí tí ò sí ìrànmú ló kọ́ àyè wọ́n sábà sì sọ pé òun wọ́n dùn. الحمد لله رب العالمين الرحمن الرحيم yóò ṣe wá kàkọ́ ẹ̀yẹ ayẹyẹ àwọn èèyàn lọ dín kù ọ̀sán àwa kámi yẹn lẹ̀ ẹ̀kọ́ kan bá rí kọ́ láyà yẹn ni tẹ̀síwájú àfa ó ní fún o téèyàn ní pàtà ìṣúná yẹn ni òun fàyọ lásìkò bí ẹ bá tó lè ronú dáadáa yóò tún láwọn oríṣiríṣi fàyọ. ẹnu ẹ̀ náà ni pé ọlọ́run ní kí wọ́n forí balẹ̀ wọ́n lọ ṣe nǹkan mi. àwọn lójú tí wọ́n bẹ́ àwọn òpin yẹn ló dáa ṣùgbọ́n lórí pẹ́ mẹ́ta tó tọ́ náà ni. fáwọn bá ti pa wá láṣẹ ká má sọ pé tiwa yẹn dá ọlọ́run bẹ́ẹ̀ sọ pé ká má sọ pé tiwa dáa ju tọ́lọ́run ká má sọ pé ó dáa tó tọ́lá mi ẹ ló tọ́lọ́run wíwá ìbọn bí ká fi eré náà sí kò burú rà wọ́n máa ń ká ní ọ̀rọ̀ búkà sí ìyá ọlọ́run ọba yìí gbàgbé ìgbà tí ànábì nígbà tí Mùsá kún jíṣẹ́ fún fìràhùn tí fìràhùn béèrè lọ́wọ́ Mùsá kékeré lọ́lọ́ ìgbà tó dá lóhùn tán ṣe ń bá béèrè pé àwọn kùrúnù lè wú lánà àwọn tó ti lọ ṣáájú tó náà báyìí kó lọ́rọ̀ wọn lọ́dọ̀ ọlọ́ kí ni wọ́n sá sọ ìmọ̀ rẹ̀ fíìkì tàbí nípa ẹnu tíra lọ́dọ̀ ọlọ́run ọba ilé mọ̀háyé ìdàrọ́ bí fíìkì tàbí láyà tí lò rọ́bí wà láyà ń sá ìmọ̀ tó ń béèrè yẹn wà nínú tíra lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba àlékè ọlá èyí tí wọ́n pè ní àná tàbí àìlè kan kò sí fọ́kàn wà láàyè àǹsà ọlọ́run bẹ̀ sí gbà mí. ó fi ẹgbẹ́ gbogbo tọ́lọ̀ bá sọ kò sí tọ́lọ̀ ń gbà pé bó ṣe fẹ́ ká ṣe nǹkan yẹn gbogbo ló ṣe sọ yẹn tó bá ti jẹ mọ́kéde o ìjọsìn eléyàtọ̀ sí tí èsì ara ìjọsìn o bí oúnjẹ jíjẹ ẹ̀yin lè gbára àti máa fi ọbẹ̀ òsìkìkì yẹn bí táwọn kan sọ pé ọbẹ̀ ewédú ló bá ń bì ìyẹn yàtọ̀ sọ́rọ̀ ìjọsìn o ṣùgbọ́n ìjọsìn ọkùnrin rẹ̀ mi lè béèrè pé sísẹ́ ìwòlọ́ náà ní ká fi jàmọ̀ láńgbà yẹn sísẹ́ ìjọba mi jẹ́ ìlú àyàfi bàbá bàbá kan tọ́lọ̀ sókè mẹ́jọ pẹ̀lú ilé bí ọwọ́ òsì bá mi ní látà kúrò ní ṣìmáàlì ẹ má ṣe fi ọwọ́ òsì ṣe kéde ẹ má fi jẹun. ìmọ̀ ṣètọ́ọ̀nù torí pé àṣetọ́ọ̀nù ìyá àkúlú wàyà ṣọ́ọ̀bù bìṣìnàrí òun ló máa ń jẹ bìṣìnà òun ló máa ń jẹ tó sì máa ń mu ọwọ́ òsì. sọ tẹ́yìn bá bẹ́ẹ̀ dábìlà sóúnjẹ ń sin ọwọ́ òsì kò mẹ́ẹ̀ ajẹ́gbẹ́ àwọn èèpo tí wọ́n ń lo ṣíbí àti gíní ẹ̀múga tí wọ́n fi mú oúnjẹ sẹ́nu fọ́ọ̀kì àti ṣíbí tí wọ́n fi ọ̀bẹ gé ẹran wọ́n wá fi ọwọ́ sí ti gbé sẹ́nu ajẹ́pẹ́ ló ṣe ní àpò nípa wọn ajẹ́pẹ́ ọwọ́ sí láàfin gbé àfi ọwọ́ ọ̀tún àfi gbé sẹ́nu irú ẹ̀ náà tá a bá ń jẹ búrẹ́dì àti minerals coke á gbé ilẹ̀ á fi ọwọ́ ọ̀tún fa búrẹ́dì jẹ á tún fọwọ́ ọ̀tún gbé coke ètò máa yà wọ́n yàrá kéèyàn wà lé oúnjẹ tó nígbà kò fẹ́ kí kọ́ọ̀pù yà lóúnjẹ ó dọ̀tí tó fi mú mi yọ ara máa fọwọ́ sí pé ṣèbí wọ́n fọ gbogbo ẹ̀ ẹ̀ ò ti sanwó ẹ̀ fọwọ́ epo yí kọ́ọ̀pù yẹn kò gbé mu wọ́n kò kó o fi yí òbí wọ́n lọ fọ nǹkan wọn nù. ó ti sanwó èwo tó ní kó máa yàtọ̀ kọ́ọ̀pù kó má dọ̀tí. ọlọ́run sàánú ọ ká bọ́lọ̀ ṣe ní ká ṣe ní ẹni kékeré òní ká ṣe. sọ wípé rẹ̀ náà dàbí títa ní ìtọ́lọ̀ báyà ti tẹ̀lé. واسألهم عن القضية التي كانت حادرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون béèrè lọ́wọ́ wọn rí ànábì sallallahu alaihi wasallam béèrè láwọn ẹ̀wú títí ń lẹ́nu Mẹ̀dínà pẹ̀lú rẹ̀ béèrè lọ́wọ́ a lè kọ̀rìyá tì nípa ìlú náà ìlú wo ni àlẹ́tì káyẹ́t háàdìrọ̀tà lè báyìí ìlú wà níbi etí omi ìlú yẹn èbúté wà bẹ́ẹ̀ jìnnà síbi omi ẹ́ ìyá àdúrà fi sọ́t nígbà tí àwọn yẹ̀wù dìbà ní sọ̀yìn tí wọ́n kọjá ààlà nípa ọjọ́ ìsinmi yàwù sábt ọjọ́ ìsinmi ṣéèkì sọ́lé àmì ìpè mí wọ́n ní tó jẹ́ àmọ̀ pé sáàtì yẹn sí wọ́n ń dábàá lọ wo sọ́ọ̀tù nọ́bà àmì yàtẹ̀sá àlù wọ́n lọ́nà wọn bá ní wàjà àìnà lẹ́yìnà wàjà àìnà náwó mákún ṣùgbàtà wàjà àìnà náwó mákún ṣùgbàtà a ṣe oorun yín ní ìsinmi fún yín ṣùgbàtà wọ́n níbẹ̀ ni wọ́n ti fa accept ìsinmi ọjọ́ ìsinmi yọ. sọ torí náà wọ́n kọjá àlà nípa ọjọ́ ìsinmi ìta ti hìhì nígbà tó ṣe pé ẹja inú omi náà omi ló ń bẹ létí ẹja rẹ̀ máa wá yóò jáde yóò mọ̀ sàtìhì ọjọ́ sinmi wọn làwọn ẹja yóò wá jáde ṣòwò àà abdulhamid abbas ọdí ẹ̀kọ́ òtàrà ní ó sàlàyé fún wa àwọn sàbẹ̀ mi àtàwọn àfáà mi òun ní ṣòwò àà ó ní àìbọ̀ hírọ̀tán àyẹ̀lìmọ́ àwọn ẹja yóò jáde tí wọ́n hàn lójú omi báyìí tí yóò rọrùn wọn kò ní dúró sanwó pọ̀ lórí ìtumọ̀ a àyè àyàwó tuntun látọ̀dọ̀ Ibn Abbas ó ní mí kú lè mẹ́ta láti gbogbo àyè ẹ̀dá wa kú mọ́ mi lọ́sẹ̀ jọ̀wọ́ ní ọjọ́ ìsinmi náà. ويوم لا يثبتون لا تأتيهم àmọ́ yóò wà lára yásìtù ọjọ́ tí ìbá ìṣọjọ́ ọ̀sìn mi látàtì ẹjọ́ mi wá ó ṣe wàhálà ṣe wàhálà ó wọnú omi náà sáré odò títí kan lórí ẹja mélòó kan pa ṣùgbọ́n láti fi jọ sí àwọn ẹja ó fò jáde ọlọ́run fi dán wọn wò kàdá ìrẹ̀lẹ́rì kaná bẹ̀rù bí máa kẹ́nu ẹ̀ fòkó. ọlọ́run ní gẹ́gẹ́ báyìí la ṣe dán wọn wò bí máa ìyá sùkúrò torí pé wọ́n jẹ́ ẹni tí máa pa ọlọ́run olùfojú lẹ̀ yapa àṣẹ ọlọ́run ni wọ́n tẹ́lẹ̀ òkè ni wọ́n arábìnrin lè ṣe ìdánwò ní wọn. àpamọ́ láṣẹ ọjọ́ ìsinmi ọ̀rọ̀ pẹ̀já. ọ̀rọ̀ méjì ló wá lórí ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé èṣù wa sọ fún wa pé kò ní kẹ́ pé kẹ́ kò ní kẹ́ mọ́ mẹ́jọ àwọn ní kẹ́ mọ́ jẹ́ níjọ́ sí ni sọ àwọn kan ní wọ́n wá ṣe bí wọ́n lọ pa ẹja yìí tọ̀ yìí jọ́ọ̀sì yìí gbẹ́gbẹ́ wọ́n lọ pa ṣùgbọ́n wọn ní jẹ́ ìjọ yìí wọ́n á lọ jẹ́ ìjọ kejì bí ìtumọ̀ rẹ̀ ni. ọ̀rọ̀ kejì tí wọ́n sọ ni pé àwọn kan wà á lọ ní alẹ́ tó bá ti di ọjọ́ jímọ̀ tílẹ̀ jímọ̀ bá ti ṣú wọ́n wà lọ bẹ̀ lọ bẹ̀ àwọn wọ́n bẹ̀ oríṣiríṣi nǹkan bá ti wá di ọjọ́ ahad yọ̀wẹ̀ ahad ọjọ́ ọjọ́ aláàdì ọjọ́ sunday wọ́n wà lọ kó àwọn ọmọ. ṣàpẹjọ ti kó bẹ́ẹ̀ ní sátọdẹ àwọn òdòdó. ṣàpẹ alẹ́ tí wọ́n lọ yẹn tẹpẹ alẹ́ jí náà ti bọ́ sí sátọdẹ torí pé òru sátidé òru ló gba wájú ọ̀sán fún àpẹẹrẹ ń sìn tílẹ̀ bá fi ṣú lónìí kí lónìí monday tílẹ̀ bá ti ṣú lè sìn àti tuesday o tó máa ń fa báwa bá bímọ tó ń kà wá fi máa ń dọ́gbọ́n yàtọ̀ sí táwọn bàbá ń gbà mí nìyí olùbà tí a bá ti béèrè pé jọ́ òun ló bímọ èmi báyìí ní sọ pé jọba ìwọ bímọ màá kó jọ bá kó mọ ni màá sọ fún wọn. torí pé kéèyàn bá lọ bímọ ní ẹ̀yìn mọ́gírì mọ́fàlá lónìí tá à ń pè mọ́ndé kéèyàn lọ bímọ níbi aago méje àbọ̀ nírọ̀lẹ́ tíìsì ló bímọ lọ́dọ̀ tiwa báwọn. So I work like Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday, Monday, Tuesday, Monday, di jọ Monday àpò. Báwọn Monday àpò. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ wípé ibi tí kìíní ti máa yàtọ̀ nìyẹn o. Tó bá lọ bí ní ìsìn, olùyọrí ìsìn, ká ló bí ní ìsìn àwọn sọ pé yọ̀hún ló bímọ ó bímọ ní monday àwọn sọ pé monday tuesday wednesday thursday friday saturday sunday the sunday happen. ṣùgbọ́n àwọn ìjọba ló bí monday monday ti ń bọ̀ ní wọn kù ṣùgbọ́n bá lọ jẹ́ pé ẹ̀yìn mọ́gírìbì ni òǹkà tiwa àti tí wọ́n ṣe nílé yóò lọ́gbà torí pé lẹ́yìn bí mọ́gírìbì bá ti tó àwọn àgbà àti lọ sí tuesday. ẹjọ́ méje ni àwọn wà á ka ọjọ́ òun náà ka ọjọ́ òun náà tí ó fi lọ́mọ ẹjẹ́ mẹ́jọ ṣùgbọ́n ka ọjọ́ tí wọ́n bímọ náà yẹ dandan ló bá mú kí ni ṣé bàbá á lè dọ̀là ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ alẹ́ alẹ́ ta yẹn náà láàjẹ ọ̀la owó ọ̀la náà ká tó lọ bẹ̀rẹ̀ ó pé jọ́ ti bẹ̀rẹ̀. ìrọ̀lẹ́ àdúgbò yìí wá bíẹ̀ tó bá àpò ìṣẹ̀lẹ̀ àsọ̀rọ̀ ọ̀rọ̀ kan tó kù táwọn afá ṣàlàyé ṣùgbọ́n lọ́rọ̀ kan ṣá mo ṣàlàyé ìyẹn látara pé wọ́n lọ bẹ̀ lálẹ́ láì mọ̀ pé jọ sátidé náà ti kó sí i wọ́n rò báwọn fẹ́ lo ìtàwé lè ló pè ní trick àbí strategy wọ́n fẹ́ lo ète ní èdè Yorùbá wọ́n fẹ́ lò fọ́nà kí wọ́n á ṣẹlẹ̀ sí wọn.

wọ́n ń ṣe wá sí fún wọn pé ìtẹ́ ìṣe ọlọ́run kò fẹ́ ẹ́ wọ́n ń ṣe wá sí fún wọn. àwọn ìjọ kan wá wà àwọn òun tètè yẹn wò pẹja nígbà tó lọ ní ọmọ pẹja wọ́n wá ń sọ fún àwọn tó ń ṣe wá sí wípé límọ̀tà ìlú nẹ̀kọ́ ọmọ nìrìn náà ìkòhùn ìkòhùn àwọn àbíkùn àdáàbà ìṣàlídà èé ṣe tẹ́yìn ṣe nàṣíà tẹ́yìn ṣe wáàsí fún àwọn tó ṣe wípé ọlọ́run ọba ó pa wọn rùn tàbí kó fi ìyà tó gbé kókó jẹ wọn. قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون. àwọn

نعيدهم ها وهذه معذرة شو yẹ̀bẹ̀ àbíbí màhàdírọ̀tù eléyìí tá à ń ṣe yìí o ó jẹ́ àwíjàre lọ́dọ̀ ọlọ́run tó bá pẹ́ màhàdírọ̀tà ni à ń ṣe eléyìí màhàdírọ̀tà ni ṣó tiẹ̀ ó jẹ́ máa fún un fún àwíjàre tó a jẹ́ máa ní kìláàmì ni eléyìí tá à ń ṣe yìí ní àwùjáre tó méjèèjì ló wọlé tó máa bírọ́tù ìlà ọ̀bí kò lọ sọ́dọ̀ olúwa ìlà àìlà ó yá takò ó yá bá a ṣe ń bá wọn sọ yìí wọ́n bẹ̀rù ọlọ́run wọn ò ní takò àbí wọn ní wọ́n bẹ̀rẹ̀ sí pa òfin ọlọ́run ọba náà òfin tọ́lọ̀ ń ṣe pé kán má lọ bí odò láti pẹja nídọ̀ọ́sí ni bóyá wọn pa náà àbá Abdullahi bin Abbas lọ́sọ̀ ó sọ̀rọ̀ púpọ̀ nípa àwọn wọ̀nyí wọ́n ní ó fi ẹ̀gbẹ́ mẹ́ta ni wọ́n àwọn kan tí wọ́n ń lò báwọn gbọ́n tí wọ́n ń lè ti àbí àwọn kan nìyẹn àwọn méjì gangan ni méjì àwọn tó lọ ń ṣe tọ́lọ̀ ní wọ́n ṣe àtàwọn tí ò ṣe àwọn tí ò ṣe yẹn wá pín sí méjì àwọn kan ń dá àwọn tó ń ṣe yẹn lẹ́kùn pé ẹ má ṣe náà olùgbòtíyé àwọn kan sọ fáwọn tó ń dá wọn lẹ́kọ̀ọ́ pé èwo ni wàhálà àti àwọn tó yẹ pé ọlọ́run àwọn ọlọ́run sì fi àtòlùdè kò àbí kó fi àtòlùdè kò kò jẹ wọn ẹ̀rí fún wọn ẹ̀rí fún wọn wọn ò ní gbọ́. àwọn ìwà ni àwọn náà àwọn òdédé sọ ṣùgbọ́n èdè náà wọ́n ó lò lọ́dọ̀ ọlọ́run pé àwọn sọ fún wọn lọ́nà bá béèrè iṣẹ́ ẹ̀rí wọn ni. ẹlẹ́ẹ̀kejì ó ṣeé ṣe kárí nínú wọn tí ó padà ṣe kí ni tí ó padà gbọ́ ìsì ìyẹn ló pàdé ẹgbẹ́ nínú ọ̀pọ̀lẹ́ akẹ́kọ̀ọ́ fàjọ ń bẹ̀. òun náà ní pé abáyé táwọn èèyàn ń ṣe tí ò da a ń láti dá wọn lẹ́kùn ẹ̀. àkọ́kọ́ yóò mọ̀ já òjàre fáwa lọ́dọ̀ ọlọ́run gbígbé àwí fún wa báwo bá sọ pé òun sọ fún wa. ẹlẹ́ẹ̀kejì ó ṣeé ṣe kárẹ́ lòmí ìlú wọn náà tí ó gbọ́ ó kẹ́kẹ́ àgbọ́dọ̀ sọ́kan nù a gbọ́dọ̀ sọ pé nìkan ò lè gbọ́rọ̀ ọlọ́run mọ́ ṣùgbọ́n a mọ̀ omi fún un tó ṣeé ṣe kó ṣe kéde kó gbọ́ eléyìí ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ wa náà ló lé bàbá mi lọ́mọ ọmọ ọmọ ẹ ti di ẹlẹ́sìn ní ìkòsí sáàmù ẹ lónìí ẹ ti sọnù kò sí tóun fẹ́ ṣe sí tóun ó para omi nítorí mi ṣe sí pọ̀ èmi ó máa sọ fún náà ní títí títí títí èmi ó fi jáde láyé fúlájọ́ pé kó jábùrú èèyàn àní gbò àní yẹ lẹ́yìn tí sọ fún wa títí gbogbo ọ̀nà ọgbọ́n alẹ́sọ fún wa náà láwọn sọ fún wa. فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء أن ونجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون أراني فلما نسوا ما ذكروا به nígbà tí wọ́n gbàgbé ohun pa wọn létí ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé nígbà tí wọ́n wá pátì tí wọ́n gbèjù sílẹ̀ ìrántí ìtọ́lọ́run wọn pàtì nǹkan tí wọ́n ṣe yẹn ni wọ́n gbájú mọ́ àìjẹ́yìnà lẹ̀bí ìnàyàní ọ̀hún àìsò alá àwọn tí wọ́n ṣe wá sí tí wọ́n dáwọn èèyàn lẹ́kùn níbi ìwà àbàjẹ́ wọn yẹn ọlọ́run àgbà wọn yẹn wà fọ́nà lẹ̀bí ìnà fọ́nà mú bí àdáàbẹ̀ ìbàdí ìsìn bí màá kánú yasukun ọlọ́run ní àwa alẹ́bí ìfọ́làmú àwọn tí wọ́n hùwà bàjẹ́ nínú wọn gbogbo tí ọlọ́run ní àwọn yẹn a fi ìyà tó le koko báyìí apá kan náà wà fún àmì ìtura rẹ̀ ní shadid abákan wọn ní àlí méjì tí wọ́n túbà yìí sì sí nìyẹn wípé ìyà tó le kókó tàbí ìyà ẹlẹ́ta eléwo tó ń tààyàn tó ń ròyàn bí ìta lèpè ní ìyà àkàndò ẹni àkàndò bá ṣe rí tàbí tó bá mú rí ó lè mọ orí ìyá yóò gbóòórùn ẹ̀ díẹ̀ bí kò ka lórí ni o bí kò ka lẹ̀ ni o kò níbẹ̀ tó ṣe bẹ́ẹ̀ àfìyà yẹn àfìjẹ̀ wọ́n bímọ kánú yà sùkúrù pẹ̀lú pé wọ́n ti kù kí ìmọ̀ kó lápá aṣọ ọlọ́run. àbá wa ní ọlọ́run wá tẹ̀síwájú ká tó sọ̀rọ̀ àfa ọlọ́run ní falamma. falamma àtẹ̀wò àmàlù àìmọ̀ tó nà lọ́hùn. قلنا لهم كونوا قردة خاسئين. فلما عتوا عما ìgbà tí àtàwọn wọn kọjá àlà ẹ̀rí nínú àbí wọ́n ṣègbéraga ẹ̀rí nínú sọ́ọ̀tù múlùkù ọlọ́ni bá ń lajú fi òtù wíìnì wà lè fò bá kàkà káwọn bèbè rí gbọ́rọ̀ náà bá òògùn tí wọ́n ṣe ní pé lajú wọ́n ṣorí kókó fi òtù wé sínú ìgbéraga wàánu fún àti sáfọ̀rọ̀ ọ̀nà torí ẹ̀ ní fàlànà ilé wa wá ní fíìlì tẹ̀kọ̀ yẹn wá ní ismu ètò ìkàlù sọ́ọ̀tù gíríkì yẹn jẹ́ ọ̀rọ̀ orúkọ ilé jẹ́ ọ̀rọ̀ ìṣe ọlọ́ni fàlànà àtàwọn nígbà tí wọ́n gbéraga tí àgbẹ̀jọ́ bá sọ fún yàn pé òfin ọlọ́run pamọ́ tẹ́ bá lòun pamọ́ ó ṣègbéraga sí ni tẹ́ bá ní àṣẹ ọlọ́run tẹ̀lé tẹ́ bá lòun tẹ̀lé ìtumọ̀ rẹ̀ pé o ju nǹkan yẹn lọ ṣe ìgbéraga lọ́nà òfin nípa lánà àtàwọn àìnà lóhùn àyè tó ṣe ìgbéraga nǹkan tá a ṣe léèwọ̀ fún wọn tàbí tá a kọ̀ fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe kólìnà ọlọ́run àwa sọ pé ìlàbó fún wọn kúló kìrọ̀dátì kọ́ọ̀ṣì ẹ̀yìn kọ́ọ̀sì ẹ̀yìn ẹ̀dí kìrọ̀dátì ọ̀pọ̀ kọ́ọ̀sì ẹ̀yìn yẹpẹrẹ ọlọ́run aṣọ wọn dọ̀bọ̀. ọ̀rọ̀ tí mo tọ́lá ìtọ́jú àdáńdá máa ń sọ ó ní bàbá mọ̀wáyà yìí dáadáa àwọn tí wọ́n ń kì wọ́n nílọ̀ tí wọ́n ń dá wọn lẹ́kùn yẹn ọlọ́run ló ń lọ àwọn àbí àwọn tí wọ́n kọjá àlà tí wọ́n ṣègbè gbàgbà tí wọ́n gbọ́ tí wọ́n kọjá kí ọlọ́run ló ń ṣe òun sọ wọ́n dọ̀bọ̀ ó ní ọlọ́run á dákẹ́ lórí àwọn tí wọ́n ń sọ fáwọn tó ń ṣe wàásù fún wa pé kí ló dé ń ṣe wàásù fún wa ṣé wọ́n lọ́ọ̀ bí ìyàjẹ́ wọn ni àbọ́lọ́run bí ìyàjẹ́ wọn àwọn náà àwọ̀ kí lọ́lọ́run ṣe máa wọ̀nyí ọlọ́run dákẹ́ lórí ẹ̀kọ́ kan tá a lè fàyọ́ bẹ̀ ni pé ó fi hàn wípé ká sọ fún àwọn tó ń ṣèbàjẹ́ ká má ṣèbàjẹ́ mọ́ ló bá a lójú lọ torí pé àwọn ọlọ́run ń là mọ́lẹ̀ kó o là káàsì náà darapọ̀ máwọn oníbàjẹ́ onípọ́nà ńlá mọ́lẹ̀ pé òun sàwọn yẹn lọ́bọ̀. Bàbá ìbùnà bá sì ọlọ́run dákẹ́ lórí àwọn ikọ̀ kejì yẹn nínú àwọn tí ò bá wọn ṣe ṣùgbọ́n wò ló tó ṣe fún wọn. Bó tilẹ̀ jẹ́ wípé àfa àwa Ikirima ó nígbà tó ń lọ ọ̀dọ̀ Abdullahi Abbas lórí ọ̀rọ̀ yìí mo kàn gé kúrú ni o tó ń dọ́dọ̀ rẹ̀ ó ló sọ wípé òun ò mọ bọ́lá ṣe pẹ̀lú àwọn yẹn ó lọ́wọ́ á sọ fún wípé ṣe bọ́lá wọn bá sọ nínú Kùránì èmi máa tàrà ìlú nìkọ́ wọn ni lọ́kùnrin òlíkò ṣe báwọn yẹn sọ pé kí wọ́n dé fi ń ṣe wá àtìbá àtúnṣe ọlọ́run ó pa ọlọ́run bí àjẹwọ́. pé ìtumọ̀ rẹ̀ pé òfin àbáwọn yẹn náà ti wí fún wọn títí nígbà tí wọn ò gbọ́ lóṣù wọn bẹ́ẹ̀ ajẹ́bọ̀lọ́run ó pa ọlọ́run ti kádàrá ìparun fún wọn nìyẹn ìyá fẹ́ jẹ wọ́n ni wọ́n fi sọ fáwọn yẹn. tó bẹ̀ pé àwọn tí wọ́n sọ fún àwọn tí wọ́n béèrè tí wọ́n sọ fún àwọn tó ń ṣe wáàsí pé kílómítà ń ṣe wáàsí yẹn pé àwọn náà là pẹ̀lú àwọn tó ń ṣe wáàsí yẹn. ìmọ̀rẹ́ ẹgbọ́rọ̀ yẹn tó fi ẹ̀kú wọn là. ó ní mr kọ́lékọ́lé ọ̀sùn ló fi mú ọ̀rọ̀ táwọn ẹbí sọ nípa tí ẹ bá rí bá bàjẹ́ ànábì ní mọ̀rọ̀ àmì kò bárọ̀ rà ní kó nǹkarọ̀ ẹnikẹ́ni nínú yín tó bá rí ìwà àbàjẹ́ kan táwọn èèyàn hù fálì ìgbà ìrorò ìyẹ̀dìgì ó yá fọwọ́ rẹ̀ ṣe kí ni kò fi yí padà fàyílà yẹ̀sítẹ̀tẹ̀ tí ò bá ní kápá lórí fífọwọ́ yí padà fálì ìgbà ìrorò bí ìsàlẹ̀ ó fi ọ̀rọ̀ rẹ̀ kó fi yí padà hàn rẹ̀ fàyínàmì ẹ̀sìtà tẹ́rí tí ò bá ní bàbá láti sọ̀rọ̀ fàlìyà ìdíòwú kọ̀m̀bì kó fọkàn yí padà wàdáyíká apá áfírí ìmá ànábì ní ṣùgbọ́n o káfọkàn yí nǹkan yẹn padà ó ní ìgbàgbọ́ tó yẹ jùlọ. abẹ́kan náà àfa wa ní àtàgbìyìí bẹ̀rẹ̀ yá wà bẹ̀rẹ̀ sàn wọ́n ní ká fi ọwọ́ yí ìbàjẹ́ padà lórí ilẹ̀ èyí ń wà fáwọn aláṣẹ ìlú àwọn tí wọ́n wà nípò àṣẹ bíi gọ president gọ́fúnà alága kanṣu yẹsẹ àwọn local government ọba ládùúgbò kọ̀ọ̀kan ìjòyè baálé ilé mọ́gàjí gbogbo ọ̀gá alẹ́ iṣẹ́ ìwọ́n ló ní iṣẹ́ rẹ̀ ọ̀gá ìwọ́lu ní ilé iṣẹ́ àwọn ọmọọṣẹ́ síbẹ̀ ọmọ kan wá wọn mínísítẹ̀ tẹ́lọ̀ ní ọ ọmọ kan wá wọn mínísítẹ̀ tí wọ́n fi ṣe ló kọ́ṣẹ́ ìyẹn kò lè padà lọ lé ọwọ́ lè yí ìyẹn padà tí ò bá tẹ lọ́rùn kún náà wá sí iṣẹ́ rẹ mọ́. tó pé wọ́n ló làṣẹ níbi ilé iṣẹ́ ó tó kò sí bá bẹ́ẹ̀ ṣe nígbà tí ẹ ṣe mú sí rárá wọ́n ló ní lẹ́yìn medical doctor ní ọ́ oní private hospital nọ́ọ̀sì tó wá dé wọṣọ pẹ́ńpẹ́lẹ́ wọn ní ẹ sọ fún ìtòrí option ètò kan lẹ́wà ìyẹn ni mo fẹ́ kẹ́ ẹ lò tí ò bá lò ó kó máa lọ. wọ́n ló ní nǹkan ẹ̀ ọkùnrin náà ti sèé ó bàyẹ̀ síṣẹ́ ó mú gbó òun náà lọ ọ̀pọ̀lọpọ̀ bímọ kódà yín mu sìgá mi gbọ́dọ̀ pé fi sìgá bí yọ ti bá ti gbóòórùn sìgá gbọ́dọ̀ ní máa sáà yẹn ní bàbá lórí ẹ̀ lèlè kálíọ̀ lèlè òmàrà gbogbo ìlẹ̀ bá ti ní kàpá ọmọ téèyàn bí ẹni kàpá lórí ẹ̀ èyàn bá láṣẹ ìyàwó èèyàn ẹni kàpá lórí ẹ̀ bìlìsáà ibi táà ti ní kàpá táà ti láṣẹ láàfẹnusọ wọ́n láwọn àfáà lórí rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn náà ọlọ́run sọ fún wa nù Qur'an ìgbé wa tákù minkum láti ìyàbí àrùn ìlànà fẹ́ káwọn ikọ̀ kan náà ló dìde ó mọ̀ bí máa ní tọ́ ìfà àwọn ikọ̀ kan kí ẹ dìde tí wọ́n máa pa ẹ̀ sí dáadáa yàmùrú nàbẹ̀rẹ̀ màrún wọ́n máa pàṣẹ rere wàyàní haúnà wọ́n máa gba àwọn èèyàn yẹn tó rere ṣe wàyàní haúnà àyẹ̀lẹ̀ múnkà wọ́n máa kọ̀ àbàjẹ́ fáwọn èèyàn wùlá ìgbà wọ ìmọ̀fẹ́ hàn àwọn yìí ni yóò ṣe rere ọlọ́run tó ní kóńtùn khayra umma ẹ̀yin lẹ́ dáa jù nínú gbogbo ìjọba gbé kalẹ̀ ní àtijọ́ táyé tí ń dáyé ìjọ mùsùlùmí ló dáa jù kí ló dé bẹ́ẹ̀ nígbà mùrúnà bil ma'ruf ẹ ń pàṣẹ dáadáa pàtàkì àwọn náà ayẹyẹ mú kárí ẹ sì ń kọ́ bàbá jẹ́ fáwọn èèyàn wà túkù nínú bílá ẹ sì nígbàgbọ́ ní ọlọ́run tó ló ṣeé ṣe kára àwọn kan tí wọ́n jẹ́ human rights activists àwọn náà lè ní dáadáa míì tí wọ́n mọ̀ pàṣẹ gbà míì lọ́sílẹ̀ lágbóró káwọn náà máa pọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti ní ìgbàgbọ́ ń lọ lọ́wọ́ kan ṣoṣo òtúbá ń tẹ́ lásán lọ́wọ́ kan ó já sí ó lẹ́ ọ̀pọ̀lọpọ̀ bàtàjẹ́ tó dáadáa fẹ́ láwọn pàṣẹ àṣẹ ìgbà ní abúlé wọn ń gbé sórí ilẹ̀ àwọn sókọlù máa rẹ̀ torí lóbìnrin kan bá wọ pátá láàrin ìgboro táwọn kan wá ṣe bí lára fún àwọn máa rẹ̀ tàbí ìsàlọ́ra tó ń dàbẹ́tọ̀ lọ nìkan lè dìbò pé ó lẹ́tọ̀ọ́ àti wọ pátá kiri wọ́n sì jà lè ná mílíọ̀nù sí tí wọ́n lọ pọ̀ tù gbogbo ẹ̀. àwọn náà rí tó ṣẹlẹ̀ ń sáfàrà bàbá ṣẹ́jẹ̀ gbẹ́dì ní láti orúkọ ẹ̀rú náà tó gbé màálù tí wọ́n gbé lọ́wọ́ pẹ̀lú ṣẹ̀yà ẹ máa wàhálà àwọn èèyàn lọ sí pẹ̀lú ẹ̀ pé kó gbéjọba lọ kóòtù àkọ́kọ́ kò tí ìdánwò ẹ̀ pé kó lọ sí àìkọ́ kó lọ àpíìlì ní kóòtù ti kèfèrí ìta ló Nàìjíríà wà ṣẹ̀yà kóòtù dájọ́ tó bá sí àpíìlì wọn máa fa rúlẹ̀ tí bí wọ́n á wà consistent pẹ̀lú tiwọn ó ní ẹjọ́ ọ̀tọ̀ náà yìí tẹ̀lé lọ́rùn ju ti kéde ju ayé lọ aláwọ̀ fọwọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ gbé gbọ́ná àwọn nǹkan tó lọ yọ lẹ́nu bá a ṣe gbọ́ pé kó lọ sùn ìjọba kó gbowó àkóyó tẹ̀lé lọ́rùn tó lọ́yìn ló tẹ̀lé lọ́rùn. ẹ̀rọ ti obìnrin kan báyìí náà tí wọ́n dájọ́ fún wọ́n lọ fún láwọn ọkùnrin olùkú náà lọ́ba ṣẹ́wó láwọn ọwọ́ ọkùnrin olùkú ṣẹ́wó kí wọ́n ṣẹ́wó bẹ̀rẹ̀ olùkú àbí bóyá wọ́n ti kọ́ gbogbo àwọn ibẹ̀ ní ìtìlì ìtìlì gbogbo àwọn tí a máa ń kọ́ bá pè ní pé mítìlì nígbà yẹn nígbà tí àwọn tí wọ́n kó wá gbogbo wọn jọ ọmọbìnrin nígbà yẹn àpè kí ló ṣẹlẹ̀ níbo wọ́n ti wù wọ́n wá ìtìlì tẹ́tún lọ browse ní ìsìn tẹ́tún lọ ń wo ọ̀rọ̀ nípa sex slavery slavery káwọn ènìyàn ṣẹ́rú káwọn máa fa àwọn obìnrin olóbìnrin ṣiṣẹ́ aṣẹ́wó lu ẹgbẹ́ tí yóò náà tó lágbára jù téèdè ní mo ka àwọn rìpọ́ọ̀tì kan BBC ó sọ ọlọ́pàá pé táwọn bá tún kó àwọn tí wọ́n kó wá yẹn táwọn kó wọn tó sí ti à wọ́n ti kó àwọn míì wá pé àwọn kúkú fi wáyé kí wọ́n ti lọ kó àwọn innocent míì wá ìkéyìí láti sọ Sahara Africa àwọn tó wà bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ wọn lò wọn náà tó fáwọn bá tún lọ rẹ́síkì wọn wọ́n tó lọ kó mi tó kò níyàwó alẹ́nu tí wọ́n kó mi bá láwọn ọdún. lọ́rọ̀ kan ibi bá àbá ti láṣẹ àbàyàn sọ wọn kúkú bì wá lẹ́nu gbogbo àná ìtọ́ máa ń sún nígbà míì tó máa ń ṣàwọn ètò lórí rédíò tí wọ́n ní káwọn èèyàn máa pè kí wọ́n dá sí ẹ̀mọ̀ oríṣiríṣi ìsọkúsọ tí mùsùlùmí bá fẹ́ àfà kìíní kan láti ìlú báyìí ìgbàjọ́ wa sọ̀rọ̀ ló àwọn kí atọ́kùn ló dá fún yín á ẹ̀kú sọ́kúsọ atọ́kùn yẹn sì sọ̀rọ̀ ṣùgbọ́n kí ẹ bá wà fáà dáadáa ó polówó ọjà ẹ̀ ní abẹ́nu lórí ilé àbọ̀ ìdí alábí kan òun àbá kìíní kan lára àbí kìíní àbí àbá kìíní kan ọlá àdúrà níbi kan láàmú pé gbogbo ìgbà ọ̀rọ̀ tí ò tí ń sọ yóò lò ká káwọn èèyàn lè gbéṣẹ́ ẹkú lọ́ba. ẹ wo ọkùnrin kan tí wọ́n ṣe program lórí rédíò tó láwọn rédíò òkèèrè tó máa ń sọ pé kùránì ẹ bíbélì lọ́tọ̀ kùránì ló sì fi fa ọkẹ́ ọkẹ́ oníṣọ́kùsọ ìyẹn ni. ìdí sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ mo wá program yẹn tẹ̀ wọ́n ah, máa ní tí ò jọra wọn yorùbá ní tó jọra wọn ní tó jọra wọn là ní tó jọ wọn là fi wé wọn ìpàdé ẹ èkó ẹ pàṣẹ kí ni ó jẹ kó sí ẹ̀rí ní tó fi jọra wọn èyẹ jìnnà síra wọn pátápátá ṣùgbọ́n bí yorùbá nímọ̀ wàhálà ni kọ́dà kẹ́hìn já mùsùlùmí ṣé yorùbá nímọ̀ ogun ni kò tiẹ̀ súnmọ́ra wọn nígbà wọn gbìyànjú láti pé nǹkan náà gbogbo ẹ̀ ọ̀kan ni mọ̀ ẹ̀sìn àbáláyé tí wọ́n sáwọn oníyẹ nǹkan wò kí ló ṣẹlẹ̀ lọ́la kí ni kùránì sọ fún ẹ̀ oní kò bá wọn kí ló àdébí sọ fún ẹ̀ oní tó fi ilẹ̀ tó bá ṣe ṣùgbọ́n torí báwọn àbá tí ó pè é àwọn àbá tó ń yẹ nǹkan wò ni ẹ̀rọ sọ̀tún ṣẹ̀tìlù pé ó dífá pé àràfà láti yọ Fátímà àràfà tí àlàtí lọ. Fatima ara ifá láti yọ Fatima fẹ̀wọ̀n nínú àwọn ọ̀rọ̀ wọn ràn wọ́n lọ́ba yẹn ṣètìlù kò dífá kankan subhanallah àyíká tíra àtàyè mímọ̀ ni láyà tí nílẹ̀ lábáwá alábáwá ní ìmọ̀ kan ìmọ̀ ká tọpasẹ̀ èèyàn tẹ́lẹ̀ kan bá lọ wọ́n tó bá rí ojú ẹsẹ̀ wọ́n bá ti rí ojú ẹsẹ̀ yọ̀ pé wọ́n máa fèsì ẹ̀ ṣẹ̀bá dàgbà tó bá ti rẹ́sẹ̀ yóò máa fi múfìlẹ̀ wọ́n máa fèsì bí tẹ́lì yẹn lọ ẹsẹ̀ yẹn ni wọ́n kọpa tó ń ti wípé asma bit abibaki oró aṣọ tó ń wọlé mẹ́tì tó fi ń pa ojú ẹsẹ̀ rẹ̀ nígbà tó lọ fún àmì àti àbúbákì ló jẹ nínú òru tó ń ti pé wọ́n tún gba darandaran kan tó da ẹran kọjá níbi tí àbúrágbé àti ànábì gbà kọjá kí ẹsẹ̀ mọ̀lú bá da ojú ẹsẹ̀ ànábì wù kí àwọn ará mọ́ta mọ́ bá tírèsì ẹ̀ síbẹ̀ wọ́n lọ wá àwọn ìran yẹn náà lára tó mọ àṣẹ yẹn wọn ni wọ́n tọ̀ títí títí débẹ̀ ibi tí wọ́n dé ní ibi ìwòyẹ̀ pé ó dáta pé wọ́n wà níbí ṣùgbọ́n gbàgbọ́ ìròyìn kà á. olórí kan jágajàgá ńlá kan náà olóòwò rí ṣiṣẹ́ tí nínú kùránì wípé ọkùnrin àti obìnrin ló kó lọ sọ́mọ́ láwọn ni wọ́n á bí ìmọ̀ ni wọ́n bí pé kò lé gbogbo wọn máa ń kó sínú ọkọ̀ ọ́fíìsì nọ́ọ̀sẹ̀sì kan tí ò bẹ́ẹ̀ lè rí tí ò fẹsẹ̀ ti pè é kò fáàbìtì that's also my àwọn àwọn ìtàn tí ò fẹsẹ̀ múlẹ̀ tó tún wọ́ọ̀sì jà lọ́nà ara ń yàn lẹ̀ gbé dání mú rẹ̀ kan sọ gbangba báyìí wọn ní gbèta sọ ọ́ tírèsì ẹ̀ débi ìwò yẹn ni pé wọn ò rí ẹsẹ̀ yẹn kọjá bíi ó la bá kìrìkì sán wípé tó bá ṣe ń gbé àwọn èèyàn yẹn ń sọ fún ànábì ni o fáìfọ́ lè wò sàlẹ̀ nínú ìwò wá sí lọ́wọ́ àwọn ànábì mi sọ pé àá kí ló fi àwọn méjì tó ṣe pé ọlọ́run ló ṣì kẹta wọn kí ló fi pè ẹ́ ìsìnáàlì àwòrán fáàlì fùgbúmà àmẹ́jì tó yẹ pé ọlọ́run ló ṣe kẹta àwọn kí ló fi ń pè ọlọ́run wà pẹ̀lú àwọn bí wọn ò lè rí nígbà owó ti rí tọ́mọ̀ ń dáàbò bò ọ̀rọ̀ pé àdàbà kan yé sílẹ̀ gbogbo aláǹtakùn rẹ̀ lè rí inú ẹ bá ka tí àtijọ́ ẹ̀wà ti kù sí ṣé kùn báàsì lọ́yìn mọ́lá ọ̀rọ̀ mẹ́ta wá sẹ́ni ṣẹ́gun báàsì mufti sáábì tó ti lọ kílè tó wà bẹ́ẹ̀ tó gbọ́ bẹ́ẹ̀ ó ní fùrọ̀fà ẹ̀rọ tó pè ní fùrọ̀fà àwọn bí àlọ́ ọ̀rọ̀ tí ò lẹ́sìn rẹ̀ láwọn yẹn máa ń sọ pàtó ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn sọ́wọ́ kó ṣàánú wa. lọ́rọ̀ kan jẹ́ ká fi ọkàn kọ́ fífọkàn kọ́ yẹn ní wípé ẹnu wa ò níbẹ̀ yẹn ìmọ̀nì wọ òsì débi pé tá a bá sọ̀rọ̀ ìyà tí wọ́n fi jẹ wá lára wá gbé. Ẹgbẹ́ òkúkú sọ̀rọ̀ wá láì nílẹ̀ kakú bẹ̀. Ṣùgbọ́n ìyà tí wọ́n fi jẹ ìyẹ̀bẹ̀ bá sọ̀rọ̀ bẹ̀ yẹ ìmọ̀nì wọ ògbé. Ìyẹn láwọn afọkànkọ́. Ó láti fọkàn kan ọ̀nà méjì. Ọ̀nà àkọ́kọ́ ni pé a kú mẹ́. Yẹ́n bá lọ sọ sáwọn ọmọ sọ́kàn náà ọ̀dọ́ تاتي في آية الله وإذا يقولون في آياتهم فأعرض عنهم حتى يقولوا في حديث غيره Àwọn èèyàn máa ń fọ̀rọ̀ ọlọ́run ṣàwẹ́wà tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ tí wọ́n sọ̀sọ̀ kú sọ fọ̀rọ̀ ọlọ́run. Ọlọ́run bá ní wàhálì kúrò lọ́dọ̀ wọn tí ó bá wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ míì ní sísan lọ́ọ̀bì èyí máa ń ṣẹlẹ̀ náà fún àwọn tó máa ń bá àwọn bọ́ìsì oríṣiríṣi rìn tó bá ń sọ wọ́n lè bẹ̀rẹ̀ sí wọn fi kéwú ṣeré ilé ẹmu oríṣiríṣi àyà àwọn ń dà sáá àwọn ń dà sáyà àwọn ń dà fèrè gbogbo àwọn ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ báyẹn tí wọ́n á ti rí lẹ́gbẹ̀ẹ́ yóò kúrò bẹ́ẹ̀ immediately torí pé ọ̀rọ̀ náà ló fi ń ṣe ẹ̀yẹ àwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ máa ń sọ omi ìpa wà ń bí ìdánilẹ́kọ̀ọ́ lórí a máa ń sọ ó pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n mú wá ó sì mọ̀ tí ní ẹ̀mú ọlọ́run náà lọ sọ kó sọ lẹ́gbẹ̀ẹ́ wọn lọ jágẹ̀jágà dàsá ẹ̀dàsá ẹ̀dàsá ọlọ́run orí jìnà náà ọlọ́run tó sọ ń gbogbo ọlá takùrọ̀ máa وإذا رأيت الذين يقولون في آياتنا فأعرض عنهم فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين لا تقعدوا báàdà ìgbìrọ̀ máa yìí kọ́ lókè ní sọ́ọ̀lìmí lẹ́yìn tọ́rọ̀ ti yí ọ wọ́n tún padà jókòó pẹ̀lú àwọn ìjọ alábòsí àwọn ìjọ tó ń bọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ wọ́n padà jókòó sí ọ̀dọ̀ wọn. sọ kéèyàn fọkàn tán kéèyàn kú òun bẹ́ẹ̀ ìgbé ìjìnlẹ̀ wà lè kú òun bẹ́ẹ̀ ìlànà ìwà àtẹ̀yìn òní lè kú òun bẹ́ẹ̀ èèyàn ní dunú sí nǹkan yẹn ojú èèyàn sì ní dunú èèyàn ní kò sí wọ́n á tún wá mọ̀ ọ́ báyìí ọba báwo ni mo rẹ́ yìí ẹ̀rí kan bẹ tí o máa ń pè ní iṣẹ́ ní ìyẹ̀bí ni mo lọ rẹ̀ ní ìyẹ̀bí inú èèyàn ní ìdùnnú sí torí màá ní ìrẹ́ ìrẹ́ ìpò mẹ́ ìrẹ́ ìrẹ́ ìpò mẹ́ tó ti tilẹ̀kùn àdìgbòjò ooru èèyàn ní ilé lọ́wọ́ ṣùgbọ́n ilé ìgbọ́dọ̀ lọ sí nǹkan tí wọ́n ń ṣe yìí ilé ìlú ṣẹlẹ̀ ara ẹ̀kọ́ tá a rí fàyọnu ayà yẹn ni sọ àwọn ìjọ mẹ́ta ni àwọn kan ń dá wọn lẹ́kùn àwọn kan ní àwọn tọ́lọ̀wọ́ ti fẹ́ pa wọn ó fi yà mẹ́ta ilé ìwé jẹ wọn ó ní ìdí ẹgbẹ́ òwúrẹ̀ bá wọn sọ̀rọ̀ àwọn kan wá lọ hùwà àbàjẹ́ yẹn ọlọ́run sọ pé àwọn tó dá wọn lẹ́kùn yẹn òun làwọn àwọn tí wọ́n hùwà àbàjẹ́ òun pa wọn kó adákẹ́ lórí àwọn kejì ẹ̀kọ́ ọ̀tún kejì là ń fa ayọ̀ ṣùgbọ́n ètò wọlé jùlọ ọláàyà ẹbí ìmọ̀ kẹfìrì ṣe fún wa òun náà nípa àwọn ẹ̀yẹ náà ńlá torí pé wọ́n nígbàgbọ́ pé àwọn ẹni ìparun àwọn ẹni ó fi hàn pé wọ́n ti sọ náà ó ti sú wọn wọ́n ṣe ṣe báàgì tó díẹ̀ wọ́n ṣe táwọn pè ní circumstantial evidence òun ni wọ́n fi fa ìdájọ́ yẹn lọ pé ajẹ́pọ̀ ti sú wọn wọ́n tó lè kọ̀ọ̀kúrú ìgbẹ́rẹ́ ní ìpamọ́ ni wọ́n ti sọ ti sú wọn nìyẹn òun ni wọ́n fi sọ pé wọ́n wà lára àwọn yẹn ṣùgbọ́n àkí ìkọ̀tà ní branch ni wọ́n wọ́n dákẹ́ lórí wọn làásọ pé náà ìkọ̀tà nífà yẹn pé àwọn gúrùpù àkọ́kọ́ àwọn tó ń sọ yẹn ní kábì lọ sí wọ́n lọ tẹ̀lé àkàdà náà. ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم Ayah آية آه، 167 وإن أذن ربك لا يبعثن عليهم إلى قوم إلى يوم القيامة من يسوءهم سوء العذاب إن ربك لسريع العقاب فإنه لغفور رحيم ọlọ́run ní àti pé ìtàádánà rọ́bùkà nígbà tí olúwa rẹ tàádánà bí nínú tẹ̀sí àwọn àfáà túmọ̀ ẹ̀ sí pé nígbà tí ọlọ́run fi mọ̀ wọ́n olùkọ́ àgbàná ọlọ́run bá ṣe kíni ọlọ́run ọba tó fi mọ̀ wọ́n ẹ́ òun náà sọ bí ìyá ẹni afọ àwọn mujahid òun náà sọ wọn àwọn afọ oní tafsir kí ọlọ́run bá fi mọ̀ wọ́n kí ló fi mọ̀ wọ́n òun náà ní pé láyàbọ̀ àsánà àlẹ́yìn owó gbẹ́dìde lé lórí ìlànà ìyá òmìnir kìyàmà títí di ọjọ́ ẹ̀san máa ń yà sún òun sún àlẹ́ àdá àwọn ẹni tí ó fi ìyà tó burú ìyà tó le koko tó máa fi jẹ wọn ò gbé ìdílé e sáfàlì ìsọ̀rí títí jọ ẹ̀dẹ̀ ìyà táwọn yẹn máa fi jẹ wọn kò ní kúrò lára wọn títí táyé ó fi parẹ́ torí pé ẹwọ gbogbo wọn lọ́n ṣe tó wọn tó ń ṣe dáadáa fún wọn bàbá wọn ló sọ́ọ̀tù bákan ọlọ́ni yábà ní Israel òkúr ni'imati ya an'amtu alaykum wa awfu bi ahdi ufi bi ahdikum wa iyaya farhabun ọlọ́run ní ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ rántí ìbẹ̀rẹ̀ tí mo ṣe lóyìn lórí ó kúrú ní mẹ́tí aláti àdáńtú alaykum wa awfu bi ahdi torí náà àdéhùn tí mo ṣe pẹ̀lú yín pé fi bi ahadikun èmi náà máa dé ohun mi ṣe wà yá ya farahabu èmi ní ká ṣe kí ni ká máa bẹ̀rù náà. وآمنوا بما أنزلت مصدقا لما معكم وآمنوا بما أنزلت ẹni tí mo sọ kalẹ̀ òun náà ni alukuran ẹ̀yà gbàgbọ́ mo sọ ti kọ́ ni màmá àpò kurani pẹ̀lú òdodo yẹ pé kurani ń jẹ́rìí sí èyí tó ti wà lọ́wọ́ ìpẹ́lẹ̀ òun náà ni tàwọ́rẹ́ta. نعم ولا تكونوا أول كافر به ẹ̀yin ìbàmí israel ìbàmí israel ni ó jẹ́ àkọ́kọ́ alátakò sí kúránì kúránì ó wáyé ìṣàjòjì sí ohun tí sọ tẹ́lẹ̀ nínú ààrẹ tàbánú bí ń bọ̀ ẹ mọ̀ wá tó jẹ́ ìlẹ́kọ̀ọ́ takò. ولا تشتروا بآياتي ثمنا قليلا. àwọn àyà mi ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ló wọ́n kú. وإياي فاتقون وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل ولا تلبسوا البسوا الحق بالباطل المدى òdodo وتكتموا الحق وأنتم تعلمون ẹ má fi òdodo pamọ́ wàá tún tààrà mẹ́sìn mọ́ ìta ìṣe yóò bá mú ẹdọdodo rẹ dára mọ ẹdá máa yàn lójú ni o. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. واركعوا مع الراكعين ẹ máa tẹ kọ̀kọ̀ dáwọ́ tẹ́ mú tẹ̀ pẹ̀lú àwọn tí dáwọ́ tẹ́ mú tẹ̀ fọlọ́ ẹ máa rùkú pẹ̀lú àwọn tí ẹ máa kí ẹ máa sin lọ́wọ́ أتأمرون الناس بالبر وتنسون أنفسكم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين àbọ̀ ìtukù àyà àlè mo ṣe àjùlọ fún yín lórí gbogbo àgbàlá yín pátá àwọn àbáwá ṣàlàyé ẹ̀ wípé nígbà yẹn alẹ́lú wa muhammadu ọdẹ ọlọ́fún àbámi israẹli ní àjùlọ lórí gbogbo àgbáláyé torí pé ànàbí nòbú wa ti wà rìsáàlà torí pé pẹ̀lú ìdí ànábì ọlọ́run àtijọ́ jíṣẹ́ àwọn tó pọ̀ jù náà ànábì ọlọ́run àtàwọn tó pọ̀ jù náà jíṣẹ́ ọlọ́run nínú bàánú ìṣòro ìwọ́n ti jáde. ẹ̀yin jẹ́ ọba aláǹkà kùránì ànábì ọlọ́run mélòó lẹ nínú òun lágbára tí èsì rẹ bàánú ìṣòro yìí. sọ́ọ́lì ànábì wọn tó ní rúdù táwọn sí ìran áádì wàyí ìran áádì àfọwọ́ òhúdà rúdù sọ́ọ̀lì ṣùháì ẹ̀dá olúkakọ́ gbé jáde lọ́ba ní ìṣọ̀yí wọ́n pọ̀ ọlọ́run ṣàjùlọ fún wa kí lọ́rọ̀ wá sọ. واتقوا يوما لا تجزي نفس عن نفس ẹ̀dá àgbàdo mẹ́. ṣùgbọ́n pẹ̀lú gbogbo àjùlọ yìí wọ́n ṣàyà àbàṣẹ ọlọ́run ṣàṣejù ọlọ́run àlejò àgbọ̀wọ́ ṣèlú pé òun máa àwọn yẹn wà fi ìyà kan jẹ yín ìyà yẹn kò ní kú lára yín ti di ọjọ́ gbẹdẹ àbíyàmà ẹnì kan lọ sọ fún wa nínú sọ́ọ̀tù kí mo gbé sọ́ọ̀tù lẹ́ẹ̀ sọ́ọ̀tù ìsra tó lẹ́ẹ̀mejì wọ́n fi àjẹ wọn àwọn òkúta sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọn ní ekunadinesa ìgbà tó bá sì lu wọn ní Jerusalem ó wó mọ́ṣáláṣí jẹ́lò ìtẹ́kù èyí Suleiman ti bá bẹ̀rẹ̀ ó kó gbogbo ẹ̀ dànù ó wá kó gbogbo wọn lẹ́rú lọ sí ìlú tiẹ̀ ó jẹ wáyà bẹ́ẹ̀. lẹ́yìn ìyá ọ̀túnlá padà kí pythons kó tó wá jẹ wọ́n níyà tó wá fọ́ ó jó gbogbo ìlú wọn nínú pátápátá owó mọ́ṣáláṣí wọn kó sábẹ́ tó fi wá dò ní wọn ò ní mọ́ṣáláṣí yẹn kọ́ padà mọ́. olóòpàá tí àwọn yẹ̀wúdí tí wọ́n fi lọ sí masjid al-aqsa mọ́ṣáláṣí tó wà ní jerusalem yẹn wọ́n gbà wípé òun ni bàbá ńlá àwọn suleiman ibẹ̀ ló kọ́ ló kọ́ ilé ìjọsìn rẹ̀ sí john láti pé wọ́n lọ sí abẹ́ ìwé ṣe excavation wọ́n lọ ń bu abẹ́ ìwé láti fi wá àwọn àṣẹ́kùbọ̀ pè ní relics àwọn àṣẹ́kùkọ̀ bóyá wọ́n lè rí tó jọ mọ́ṣáláṣí yẹn bẹ́ẹ̀ láwọn sọ pé òkè àwọn òwò axọ àwọn làwọn níbí ìtòkùnfẹ́sùn lẹ́gbọ́n bàbá làwọn àti ọkọ̀ mọ́ṣáláṣí sí ni ṣùgbọ́n náà ò jẹ́ kí wọ́n rí tó jọ téèpù sí ti rí. torí bọ́lá ní owó fún ọ̀dá àtijọ́ náà ni wọ́n ti wá fún ká sórí ilẹ̀ tó fi wọ́n lò ní gbogbo òkòjọ́ sójú kan tẹ́lẹ̀ gan wọn ò tiẹ̀ pọ́ bì kankan títí 1948 tẹ́láka ìwé kan tẹ́ ń pè ní history of Palestine recent book báyìí ní ìgbàgbé ọ̀tọ̀ ẹ̀ sí ó ṣàlàyé gbogbo kí ní ẹ wá sí professor of eh, modern Palestinian history ẹ̀dùn kọ̀wé yìí ó wá nípa gbogbo àwọn àgbà tí wọ́n bọ̀ kéde ní káwò táwọn náà lọ kà ẹ rí ó ṣàlàyé kí ní ẹ̀kúnrẹ́rẹ́ bí wọ́n ṣe fọ́n káàkiri ìlú that's why ìdí nìyẹn tó yẹ pé tẹ̀lé Russia ẹ bá jù bẹ́ẹ̀ tẹ̀lé Amẹ́ríkà ẹ bá jù bẹ́ẹ̀ tẹ̀lé Europe ẹ bá jù bẹ́ẹ̀ tẹ̀lé Africa ẹ bá jù bẹ́ẹ̀ ìyá yẹn wọ́n fọ́n wọn ká títí ìdíjọ́ pé kù ìmù lójú wa níbí ìmáyé ojú wa gbogbo wà láyé láyé Hitler àwọn òbí tó sọ pé kò dín ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà méjì two million yẹ̀wúdí tí Hitler tó so níná ojú ara nítorí àìgbọràn wọn sọ́nà nítorí àìgbọràn wọn sọ́nà ọlọ́wọ́ ṣàmùlọ́ náà. وإذ تأذن ربك ليبعثن إن ربك سريع إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم وإنه لغفور رحيم الله لغفور aláforíjì ni ọ̀hìnmó oníkẹlọ́nà. Lọ́pàá ni wàkọ̀ pààyè ọ̀pọ̀ ìdáná fi ọ̀pọ̀ ìdúmọ̀mọ́. Ìfúnṣọ yẹn ọlọ́run alàmọ́lẹ̀ bí ọlọ́run ni a pín wọn kélekèle sórí ilẹ̀ ó màmá níjọ níjọ wọn ò wá dúró sójú kan sẹ́nu wípé nígbà tí wọ́n wà ní mísọ̀ lọ́dọ̀ fìyàwó ó fi àdéhùn àbí ọlọ́run á mú sákòókò wọn kó ń bẹ̀ ọlọ́run ni ẹ bá ti ń sè o ẹ níníṣòro ẹ bá jagun ẹ ṣẹ́gun ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí sórí kankan tí wọ́n sì ń ṣègbéraga lọ́lọ́wọ́ ṣe ọlọ́wọ́ gbé àwọn tí ó fi àyẹ̀ wọn dé wọ́n á gbé wọn dé ọlọ́wọ́ látara ìyá yẹn kọ̀tà ní òǹfilẹ̀ ápì ọmọọmọ àwọn akún wọn kélékèlé sí gbogbo ilé ayé pàṣẹ láti bẹ̀rẹ̀ jù lélẹ̀ ẹ̀ríkà jù lé ẹ̀ríkà jù lélẹ̀ ẹ̀ríkà jù lélẹ̀ àpè wọn. Nínú sọ̀rọ̀ ìṣòro. Báwa ní nínú ìsọ ni ẹ máa rò pé gbogbo wọn ibi o àwọn ẹni eré mẹ́nu wọn o. wọ́n ní mo dùnkùn àdáyé. ó sì fẹ́nu wọn àwọn tó yàtọ̀ sẹ́ni eré ẹwu ẹ̀kọ́. ọlọ́run sọ pé ó ń bẹ́nu wọn ẹni ibi. ọlọ́run ó ń wọn ẹni ilé ó sì wọn àwọn tó yàtọ̀ sí wọn. ẹ̀kọ́ ẹ̀mí ẹ̀ tí ọ̀kan okú rẹ̀ náà sì ń bẹ wọ́n tó bá ní lórí ibi pẹ̀lú ìlú àwọn aráàlú ò ní dúkà olórí dúró àwọn máa ní àwọn olórí ilé pọ̀ bí tẹ́sì ni ọ̀kan okú rẹ̀ náà wẹ́yìn yóò orí wọ́n fi mọ́ra ju kí àwọn olórí ilé pọ̀ ń bí bẹ́ẹ̀ lọ́nà lórí púpọ̀ àwọn èèyàn fẹ́ràn rẹ̀ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ pé wọ́n náà ṣe gbé kalẹ̀ nínú wọn sọ ni wọ́n àwọn ẹni lé bẹ́ẹ̀ kí lọ́wọ́ tó wá sọ. wà ní inú wọn. inú rẹ̀ dání àwọn míì tún bẹ́ẹ̀ wọ́n ló wà lọ́gbọ́n yé pé àwọn ẹni ibi. ẹ máa sọ àwọn míì tún wá bẹ àwọn ẹni tí ó sọ máa yẹ burú àìgbọ́ burúkú lẹ́nu ṣé mo sọ pé yẹ burúkú wà nù bí. wọ́n láwọn olórí ilé bẹ́ẹ̀ bí àwọn míì náà sì tún bẹ́ẹ̀ bí. ẹgbẹ́ yóò fún sọ akẹ́kọ̀ọ́ yẹn bẹ̀ ó pa àtàwọn tí wà sí mọ́ṣáláṣí àti fáwọn èèyàn káàkiri nígbà míì ìtí ìgbẹ́kọ̀rọ̀ wa kó wà àwọn èèyàn létí yìí nígbà míì ìtí òbí fẹ́ẹ́ wá mọ́sùn yẹn onímọ̀ lóòótọ́ olẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn òwúrọ̀ rẹ̀ nà lọ ṣe àwọn kìfìrí kìfìrí àwọn olùfẹ́ bá sọ̀rọ̀ àwọn ṣe fún iná àwọn ìsìnkú àwọn òwúrọ̀ náà lọ àwọn sọ fún ìyàbẹ̀rẹ̀ yóò wá sún èèyàn ní máa ń tọ̀ báyìí sọ pé ní ọ̀nà tó gbà yọ sí wọn jọ àkọ́kọ́ ọ̀rọ̀ yẹn ọ̀dà tó bá gbé lè tí wọ́n sọ fún ọ ní pé wọ́n lọ mọ náà ìtumọ̀ tí wọ́n sọ ni torí ẹ̀ bá dé mọ́tínà ṣì gbà mí gbogbo tí wọ́n ṣe ò èyí ò kọ́ kí wọn kú iṣẹ́ lórí ètò dáa tí wọ́n ṣe àṣẹ bí wọ́n ṣe kọ́ mọ́tínà ṣì gbà tó bíyàn èèyàn á ní iṣẹ́ dáadáa tí wọ́n ṣe báwọn ta ló kọ́ àwọn ta ló dáwẹ́ ó kọ́ sàdúrà fún gbogbo àwọn bàbá yẹn náà pé àwọn bàbá tó ti lọ tó fi rẹ mọ́ṣáláṣí náà wọ́n ti tán lórí ọ̀rọ̀ ìjọsọ èyí tí wọ́n fi rẹ̀ náà gbogbo wa náà ní ló bàjẹ́ èyí tí wọ́n fi rẹ̀ tẹ̀ ń dókòó tẹ̀ jẹ́ mọ́ṣáláṣí ọ̀dà mọ́rọ́ tó ń gbẹ̀yìn bá sí ní ewu ni yóò bá mọ́ṣáláṣí àkí iṣẹ́ ìbàbá ọlọ́dà wà náà lè ṣe ọlọ́dà lè ṣe báyìí ṣùgbọ́n kò sí bàbá tí èyí fẹ́ kọ́mọ rẹ̀ ó ju pé tí ó dùn lọ ọlọ́dà lè ṣe jù yí lọ ẹ̀yin lè tó gbẹ́ kù gba báyìí fọ́lọ̀ káwọn lè tó pọ̀ nílẹ̀ ó kọ́ sọ àwọn ìyẹn inú wọn wà lóbi àwọn ẹ̀fẹ́ àwọn ó wà ní sọ láì fi ń dọ̀ àti ẹ̀rọ àwọn ọmọ òtúrágò kò ní síbẹ̀ ẹgbẹ́rún ló wà bẹ́ ó ní ọjọ́ méje ìyẹn sọ láì fi yóò tó wàrà jù láì fi mú mẹ́wàá tí ń ṣe yóò kẹjọ ẹyọ kan ó gbà lọ́wọ́ èèyàn tó wá tún ti jù mí ìwọ́n tún gbà bí wọ́n ṣe ẹ bàbá arákùnrin ọdún náà ń kí ní mọ́ṣáláṣí yìí tó èmi ò gbọ́dọ̀ gbà kẹtẹ ń bẹ̀. ṣé wà lọ́lọ́wọ́ kí ló sì fẹ́ sọ tó fẹ́ sọ pé ibi tí màmú ti ń kírun nígbàdí yẹn gbà pé nínú súnà ànábì ìmọ̀wá àti kò yẹ kí nígbàdí gbà tó fẹ́ ni ó nítorí bídà nílé wọ́n sọ fún ẹ pé àwọn làwọn ní owó láwọn fi ṣe wọ́n wà ká mọ́ṣáláṣí ní ọgbọ̀n fún ọ nílùú gẹ́gẹ́ bí nígbà tí wọ́n ti rí ṣé tó sọ́wọ́ ló ṣe tí wà gbogbo ìlú ṣe ń kí àti tí wàá bá rẹ wọ́n àtẹwọ́n sí bàbá rẹ tó kí ọlọ́run nígbà. síkùtì ló bá ń sọ ọ nǹkan tí ò nira ẹ̀wọ̀n tó ti lọ gbé ọlọ́run sànù wa nínú ẹ̀kọ́ àkọ́ ni wọ́n yóò kó wa táyé ní táyé ń ṣàwọ́. wà á bẹ̀rẹ̀ wọn náà bí hasana ti wá sẹ́yìn àti láàlá wọn ni ọrùn bí ọrùn. wà á bẹ̀rẹ̀ wọn náà ọlọ́run làwọn á wò kí la fi dán wò bèrè hasanet àfìrèrè dán wò wàsàyí àt wàbìnrin gíní wàsàyí àt àti bíbúburú dán wọn wò làálàá wọn pé àwọn ṣe é padà ìtumọ̀ rẹ̀ ni pé àwa náà lọ́dọ̀ wa nígbà míì téèyàn bá ń hùwà ẹ̀ṣẹ̀ wíwá àbàjẹ́ kan ọlọ́run lè mọ̀ọ́mọ̀ fìyà kan jẹ wá káwá ronú pé kí ló fà á bóyá yóò ṣẹ̀rí kò bí ẹ̀ṣẹ̀ yẹn mọ́sàlá mo fẹ́ travel out wọ́n ní mo wá gba físà ìjọba èkó sì ti bẹ́ẹ̀ lọ wọ́n á débẹ̀ wọ́n ní kò sí físà kò sì ti búùkù flight ọ̀gá bá sì máa pa flight kíndéètì yẹn bẹ́ẹ̀ fẹ́ẹ̀lì ṣé ń jìlọ kú tó fẹ́ gbà yẹn ó wá ìlọ ó yẹ kó o ń pẹ́ ṣé kìí lẹ́sẹ̀ kan tó dáa ó yàgò tó fẹ́ lọ yẹn o ti ní kẹ́ fẹ́ẹ̀lì kan tó bí fẹ́ẹ̀lì náà tọkàn rẹ ti wà bẹ́ẹ̀ kó fẹ́ tètè lọ pàdé àdè rẹ yìí wáò bóyá nígbà tó fẹ́ kó lé mo sọ pé mo fẹ́ fi àtìyàwó ẹ̀ nígbà tó bá tún àpò ìdíje fìràwọ̀ ṣe ní ìmọ̀ọ́sẹ̀ náà yóò máa mọ̀ travel fún bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta wà ní fowó lẹ̀ ní kíyà lè jẹ obìnrin tó ìyẹn ò ronú àmọ́ ya rí àpẹẹrẹ mi bí pọ́n ó lè lẹ́sẹ̀ kan ní ìyẹn dáńkọ̀kọ̀ ọlọ́run a sì máa fi rere dáyàn wò ó kàn ṣiṣẹ́ kékeré láyé rẹ̀ rẹpẹtẹ wà dé ó bá rọrùn pé àdánwò rẹ o fóònù ìṣe ní ló àkọlé ńlá kó ló ń ṣe ní lọ́pọ̀ aláré kó wá ṣeré torí báwọn aláré bá wá báyìí sílé gbogbo alámọ̀ olórin òní débì kan àwọn kan mélòó ni ó tẹ̀lé àbúrò mẹ́ta ó tẹ̀lé kí lábúrò àkọ́kọ́ ọtí ó tẹ̀lé àbúrò ní ọ̀gbọ̀n níbi kan wọlé mú tún àwọn sì náà máa tẹ̀lé láwọn obìnrin àsìkò pé tẹ̀lé wọn àbí ẹlẹ́kẹta àwọn jàǹdùkú ó wà bẹ́ẹ̀ ó pè wọ́n ó pè wọ́n ó fẹ́ kéré kí àwọn ó wà so àwọn yẹn wà á dáhùn sí ọlọ́run ìwà náà ṣe kí ni òun fìlù ló hàn ń dúpẹ́ bọ́ náà ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni wọ́n gbà sí ọlọ́run bẹ̀. ìlọ́lọ́run mi ní èké ìlà tá a sọ̀rọ̀ alama fàtàkù wàlá àfọwọ́ bí máa ẹ máa yàyọ̀ pọ̀rọ̀ lórí ta fún yín tí ọ̀rọ̀ àdúpẹ́ ó wà lọ bẹ́ẹ̀ bá àfa onímọ̀ bóòlù àṣẹ dúpẹ́ oore wọn kọ̀ lọ́nà ìdúró ọ̀nà bẹ́ẹ̀ wọn bá dúpẹ́ wí jókòó ní ìsìn òkèlè wa bá wà fà ìjọ ọ̀rẹ́ chicken náà ni ìjọ sí wòlé sọ pé à ń ṣe sàárà o. tọ́lá wọn ìrírí ayé orí rédíò wọ́n ti fìyà jẹ wájú ilé ayé òbá lọ́dọ̀ Hausa lẹ́nì kan máa ń là tàbí nílé ládùúgbò yẹn náà bá wọn jẹun ṣùgbọ́n ilé ayé òbá lẹ́nì kan máa ń sànú wa àwọn yóò ní ah, àdìsíkì wa nílò lẹ́nì kan bá ní ìsìnkú ní òun fẹ́ pín chicken tí wọ́n fry owó pèsè lọ́lẹ́ owó pèsè àmàlà kọ̀ọ̀lá ètò wa pin lórí tó pin lọ́la lọ́tún làwọn kan wọ́n sọ́ńdọ̀ ló pé ó ń lọ àdìsíkì wọn ni ẹni ẹlẹ́ni tó fẹ́ ṣe ọlọ́run tó fẹ́ kéèyàn náà dá jẹ́ tó kù láyé. ó pín ní líìkì wọ́n ní ní líìkì yẹn tó kọ́kọ́ kó lé ti ṣe nǹkan sí. sàbọ̀ sàlàyé fún irú wa èèyàn máa dúpẹ́ fọ́nà bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́lá máa fi dáadáa dáyẹ̀ wò a sì máa fi kàkejì ẹ̀ náà dáyẹ̀ wò. èèyàn ni yóò wá jẹ́ kẹ́bí òun máa wà lọ́dọ̀ ọlọ́run gbogbo gbà pé òfin ní fèèmù ọlọ́run fẹ́ dìbò ọlọ́run wọ́dún pàṣẹ àdébì wa Adam níjọ́ náà ọlọ́run pàṣẹ wa náà tó bá fi dáadáa bẹ́ẹ̀ wà rò jẹ́ àyègbè tó bá jẹ́ kó kú lóbi náà wà rò jẹ́ àyègbè ọ̀bá ni látọ̀ àfihàn ìrìnàṣẹ́ àwọn àkọọ́lẹ̀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 ó ṣe dára fún olùbọ̀kọ́ wa question one two three. Our Muslim community, local community, and Arabic wọ́n ah, ní ìdánilẹ́kọ̀ọ́ wọn bá má gbàgbé bákan sí ni wọ́n ní àwọn ọmọ ìyá wa mtn wọ́n ní wọ́n fẹ́ ṣe ìtọ́rù fún wa níbi tó wọ́n ní kí gbogbo wa kí á farabalẹ̀ so láti gẹ́gẹ́ bí náà wọ́n fi parí wá sí fún wa sí ṣírù gẹ́gẹ́ bí wọ́n fi parí wá sí fún wa sí so àwọn náà fẹ́ tara wa láti gbàṣẹ́ lórí sí ọlọ́wà kó ṣe lé ní ọ̀rùn fún wa Son. Láti pé Christian tí ọ mẹ́sùn wá sọ pé kí ọ gbé ìbalẹ̀ sí ẹ̀rọ ọ̀nà tí ọ wá kọ́ láì máa ṣe bẹ́ẹ̀ ayọ̀ pọ̀ sí ẹ̀rọ tí ọ ṣé oye gbálẹ̀ tẹ́lẹ̀ so tó bá rántí tó bá rí ìgbálẹ̀ ó lè gbogbo yóò gbá yàrá ẹ̀ sẹ́ẹ̀dì tó rí lóko fi sí inú àdúgbò mi. ìyá yín ní bẹ́ẹ̀ ti gbálẹ̀ sẹ́nu ọ̀nà tẹ́lẹ̀ tó lábẹ́. ó dá èyí gbálẹ̀ tẹ́lẹ̀ wọn ni máa fi gbálẹ̀ sẹ́nu ọ̀nà tó lè máa rántí sẹ́yìn ẹni. ẹ̀ kí ni sọ̀ gbálẹ̀ àwọn náírà tù. Aleykum salam. Ẹ ẹ wàá lọ bẹ̀ gbé sí stage ìsìnlẹ̀ àyẹ̀ká ni wàá dẹ̀ gbé sí stage gas fi wà sọ́wọ́ owó so àfihàn ìdájọ́ yìí fún ọ̀rẹ́ yìí. ìdájọ́ yìí pé bá ó wọlé ṣóyé ó dàbí ṣọ́n pé six kg lórí ìséèmù ní kí lórúkọ sílíndà yẹn ṣèbí the same cylinder ni. Sometimes wẹ́ẹ̀mà sometimes yóò fún ẹgbẹ́ tuntun ṣèlú gbogbo ẹ̀ tó bá tún mẹ́ra tún gbé padà wá. Ọlọ́run ti ara rẹ̀ lórí àbí ọ̀rọ̀ ìgbò minerals àbí estate ilé ìgbà wọn tó wọ́n fún ẹ̀. Torí pé láti yẹn gangan ní ìdíléjọ́tì. Ibi tá a ti lè ní pírọ́blẹ́mù ni pé bóyá wọn ò ní gbà kiri lọ́wọ́ wa tá a bá gbé mi wá wájẹ́ mutual agreement nìyẹn tó a ti jẹ́ pé mutual agreement nìyẹn ṣùgbọ́n tá a gbé gáàsì inú ẹ̀yẹ máa fẹ́ rí ìdí tí wàhálà àti ìwà nìyẹn ọlọ́wọ́ àná ọlọ́wọ́ àtàlẹ̀ wọ́n máa ń sọ wípé ìbálẹ̀ sẹ́nu ọ̀nà nítorí àti lé àwọn ẹ̀mí burúkú jìnnà káwọn ajẹ́ òní lè dá kọjá pàápàá tí èèyàn bá ń sùn tí nǹkan rí èèyàn mọ́lẹ̀ náà wà máa wí bẹ́ẹ̀ ṣùgbọ́n ànábì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ìgbálẹ̀kọ́ ni ká fi sẹ́nu ọ̀nà ànábì tá a bá bẹ́ẹ̀ sùn lálẹ́ ká tilẹ̀ tó lé wa pẹ̀lú gbọ́dọ̀ bísímìlà kì í ṣe àná ní ìrọ̀ ìbò wàá kàn ti pé bísímìlà ẹ̀mí burúkú lè gba bẹ̀ àmọ́ tí mi bá ti yẹnu lé yín wá ẹ̀tẹ́lẹ̀ ẹ̀jọ̀ ṣùgbọ́n ẹ̀jọ̀ kiri ṣùgbọ́n ẹ̀tọ́ bá ẹ̀kọ́ lé yẹn Eh, àfáàrù ló mọ̀ bí lé yẹn jáde ló mọ̀ bí lé tó bá wọlé ọ̀rá ṣe sàlámù ẹ̀kọ́ àlọ́bí ta bá sálámù sílé wa èṣù ó gbé àwọn ọmọ ogun ẹ̀ tó wà mẹ́fẹ́ kò sí kùpé fún wa ń bí lónìí o ẹja mọ̀ lọ tó ti yẹn pọ̀lọ́ àyìn bẹ́ẹ̀ bá àfáàrù bá ti rọ̀lẹ́ láti lọ bí ilé ìṣúná tó bá kọ́ra àgbà dáadáa torí ká àlọ́bí sọ̀kọ́mọ́ àyọ̀ sáà pé aleykum salaam. ọ̀rẹ́ mi kan wọ́n pè mí níṣẹ́ tí wọ́n bọ̀ àwọn òbí ẹ̀mí méjì wọ́n ti àbùdá ti pẹ́ ó ti lé lọ́pọ̀ ọdún ṣùgbọ́n àbí jẹ́ sí àmì ní ti ti gbàgbẹ́ wọ́n á fẹ́ wó kúrè lọ síbò ní òkú àméjèèjì ó ní kí ni sẹ̀rí àmì ṣé wọ́n padà kí ni sílá àti kí ni sílá. ebi gbàgbọ́ onímọ̀ nípa pé ṣé wọ́n padà kí ni sílá torí mi ò tiẹ̀ tí mi ò rí ṣùgbọ́n mo rò pé ṣẹ̀rí àgbàlá ìka hú òkú kú láàyè kan ká lọ tó sì sí fún mi ṣùgbọ́n ṣáà kí mo sí lára padà mi ò mọ òkú èmi ò ní mọ̀ pẹ́ o ọlọ́run rẹ̀. oníkejì náà ṣé tó wà lórí o ṣé èèyàn lè ṣe àtúnṣe sí nǹkan ọmọkùnrin bóyá ó. bẹ́ẹ̀ni ìmọ̀ fún àpẹẹrẹ èèyàn kírun ìmọ̀ ọmọkùnrin aháyàn ìwé ìwé gbádùn ìrún tàbí èyí tó ní kóró nù kó fẹ́ máa rò yẹn bí ó dúró sí èèyàn àjọsí ẹ̀wò dáadáa ṣe níbi aṣọ náà lè ó jọra bàṣá ìgbà ògbà mi kí mo sọ yìí èyí sọ nìkan èyàn ń gbìyànjú náà wà kékeré kan wá sí ẹ ó sọ gbé ìrù sókè mi ní òfò rí kan èyí ọ̀rọ̀ àwọn nǹkan ò tí ì dáhùn ó rọra pa tó bá pa ó tún máa gbé ìrù rẹ lọ èyí ò kankan ò dá olùkó tí yẹ ìgbìyànjú ti rí yẹn àbọ̀ kí irun sẹ́ẹ̀tì ẹ má ṣe kí ẹran náà ó disturb ẹ lọ mú sẹ́ẹ̀tì fá lórí irun náà gbèsè wallahu a'lam náà gẹ́gẹ́ bí kéde tí a ṣe fún wa láti ń jáde kí a máa lọ sọ́dọ̀